méjì tó lágbára ó yá. àwọn kan ò tí ì ké dáadáa ẹ ò mọ̀ pé ọlọ́run ni à ń ké sí kì í ṣe ènìyàn ẹ̀yẹ tí ẹ máa ń fún àwọn tó ń bẹ nínú ayé ó jù yẹn lọ mélòó mélòó ọlọ́run tọ́lọ́run ló yẹ kó jù gbogbo agbára rẹ gbogbo ọkàn rẹ gbogbo ìmọ̀ rẹ fẹ́ olúwa ọlọ́run ó wàá ké tó bá jó tán ló fẹ́ràn rẹ méje tó ní agbára ó yá ẹ orin ilẹ̀. gbà ó wà díjú rẹ̀ torí pé ó jẹ́ nǹkan tí o fi lè borí àwọn ọ̀tá rẹ̀ irinṣẹ́ kò sì gbọ́dọ̀ kúrò lẹ́nu rẹ̀ ò ní ṣèpè mọ́ o àdúrà ló máa gbà o àbò máa ṣépè wọ́n ní iṣẹ́ ọjọ́ ìkíní ó ní kí ìmọ́lẹ̀ wà. ṣùgbọ́n kí ìmọ́lẹ̀ tó wà kí ló wà kí ló tó wà ní òkùnkùn ó ní ó rí júùjù ó sì ṣòfò ayé rẹ̀ ò ní rí júùjù ayé rẹ̀ ò ní ṣòfò kò ní rí júùjù n tó máa gbà ládùúrà náà ní èyí má jẹ́ ayé mi ó ṣòfò má jẹ́ ó dàrú má jẹ́ ó rí júùjù. nítorí ohun tí ọlọ́run rí rèé tó fi sọ̀rọ̀ mo fẹ́ má jẹ́ kí ayé mi kó rí juju kó rí rédèrèdè kó rí jàgbàjàgbà kó rí jàtijàti kó ṣòfò mi ò fẹ́ láti èní lọ ó yẹ gbàdúrà gbósókè. jẹ́ káyé mi ó rí rúdurùdu má jẹ́ ó ṣòfò má jẹ́ ó rí jàtijàti rédèrèdè jágbàjàgbà mi ò fẹ́ o sọ dáadáa o a máa sọ tọmọ rẹ pẹ̀lú ẹ̀ ayé ọmọ rẹ náà kọ́ àkọ́bí rẹ obìnrin ọkùnrin ọmọdé wọn. sí olúwa wa nígbà tí ọlọ́run rí bẹ́ẹ̀ ó ní kí ò wà ọ̀rọ̀ ló sọ ó ọ̀rọ̀ rere á wọnú ayé rẹ̀ wá ní olúwa wa tàn mọ́lẹ̀ sáyé mi àṣírí òkùnkùn mo fẹ́ kó tú ah, ṣì ó ṣì mú ọ̀tọ̀lẹ́ni rò pé àdèmà a máa náwó sí ṣùgbọ́n tó ń ṣe wà nínú kòkòrò tó ń jẹ́ ẹ̀fọ́ ẹ̀ tí o bá mọ tó ń ṣe ọ́ ogun ti ṣẹ́ ṣùgbọ́n tó o bá mọ ìyẹn ló ṣòro olóṣè máa ní kọ́lọ́ wa fi ìmọ́lẹ̀ tú àṣírí òkùnkùn ayé ẹ̀ wọ́n á tàn mọ́lẹ̀ sí káṣírí ogun ayé mi ó tú ibo ló ti ń wá ibo ló ti bẹ̀rẹ̀ bóyá ọwọ́ mi ni o bóyá ọwọ́ ìyá mi bóyá ọwọ́ bàbá mi olúwa tàmọ́lẹ̀ káṣírí ó tún ó yẹ ìgbàdúrà àbọ̀ ológun ẹ pé dáadáa o sọ̀rọ̀ dáadáa sọ̀rọ̀ bí ọmọ ọlọ́run sọ̀rọ̀ bí ènìyàn olúwa tàmọ́lẹ̀ kó tún àṣírí tàmọ́lẹ̀ kó tún àṣírí ọlọ́run ìmọ́lẹ̀ tú àṣírí ogun yìí máa sọ táyé ọmọ rẹ máa rántí ọmọ rẹ kọ́lọ̀ tú àṣírí ogun ayé ọmọ rẹ ni bámi tú bámi tú bámi tú bámi tú aha. dáadáa jésù olúwa wa bẹ́ẹ̀nìyàn bá ń gbàwẹ̀ tí ò bá gbàdúrà kì í gbà o torí olómi máa wẹ̀ gbàdúrà àti gbàdúrà máa ń ṣòro ó lè tójọ́ ó lè máa wa ògo ó tún máa máa ṣẹ́gun sí bó ṣe ń gbàwẹ̀ kí tẹ́mù pé kò ń jẹun agbomi kaná ṣùgbọ́n àdúrà yẹn nìṣòro ọ̀pọ̀ àwọn ènìyàn ẹ́ àdúrà yìí gan-an dẹ̀ ló dáa ó ní láìsí àdúrà àti ààwẹ̀ ṣùgbọ́n ẹ má jẹ́ ọ̀rọ̀ ẹ̀wà débi pé o ní lè lanu kó o sọ̀rọ̀ àkókò tó wà yìí ahọ́n rẹ ní agbára kò tí ì jẹ́po báyìí kò sí á máa pé kò gbà dáadáa lọ sí iṣẹ́ ọjọ́ kejì tábà ọ̀dọ̀ aládùúrà àwọn aládùúrà máa ń nǹkan tí àwọn fi máa gba àdúrà tó dẹ̀ jẹ́ pé wọ́n ṣe ń sọ yẹn bẹ́ẹ̀ ló máa rí ní iṣẹ́ ọjọ́ kejì tó bá ó ní ọlọ́run pé kí òfurufú kí ó wà ní agbede méjì omi kí a ya omi kúrò lára omi ẹ̀rí ọlọ́run sì pé òfurufú ní ọ̀run àti àṣálẹ̀ àti gbogbo ẹ̀ ìyẹn ni pé ìyapa láti ṣoríire yíya omi kúrò lára omi ogun bàbá ò ní jà ìgbà tí lọ́ọ̀tì tó yapa kúrò lára abrahamu ó sórí ní abrahamu sẹ́yìn tó wá rí ọ̀nà lọ́lọ́run bá sọ̀rọ̀ pé ilẹ̀ tó wà ní ìwọlé mi ò fi fún kí ni ogun tó tòrò mọ́ tipẹ́tipẹ́ tó jẹ́ pé o o o ti ń wọ̀nà pé kó kúrò kó kúrò wà ní kọ́lọ́ wáyà ó yàbí gbogbo ogun ayé ẹ̀kọ́ náà yà kúrò alẹ́ ni má padà bá mi lé dànù ogun tó súnmọ́ àwọn ẹ̀ka kẹ́ka tí ò sorere láyé ẹ̀ kólúwa gé kúrò ó súnmọ́ ẹ pẹ́tipẹ́ti ó mọ̀ ọ́ pẹ́tipẹ́ti ọ̀nà wo ló fẹ́ gbà bọ́ ìyapa agbára ọlọ́run ni ó ní kọ́lọ̀ wá yàwó yín nípa ibi ìdààmú òfẹ́ kọ́lọ̀ yà kó láyé ó yá gbàdúrà. Yes. yàmi yàbi yàmi yọ̀bànújẹ́ bájọ ó tẹ̀lé mi ná ya ikú kúrò ikú òjijì kọ́nà ìyá kúrò láyé rẹ̀ àṣetì àgbàná kọ́nà mú kúrò olúwa yà wá nípa gbogbo ẹ̀mí òkùnkùn àwọn ẹ̀mí tó ń bá mi gbé yà wọ́n kúrò lára mi ẹ̀mí tó jẹ́ ẹjọ́ ń sùn tẹ́ ẹjọ́ ń jẹ yà kúrò. Thank you sọ dáadáa kí ló fẹ́ kó kúrò tó tẹ̀lé ọ tímọ́tímọ́ tí ò dáa tó ń tẹ̀lé ọ kiri ó ti tó twenty years thirty years olúwa yà kúrò lára mi ya omi burúkú kúrò ya ẹ̀jẹ̀ burúkú kúrò ogun ìyá ya kúrò ogun bàbá ya kúrò ogun màmá ya kúrò ogun ìdílé ya kúrò ogun àbáláyé mi ò fẹ́ mọ́ jésù olúwa wá jésù olúwa wá mi ò gbọ́ àmì rẹ ó lọ́ọ́lẹ̀ kò kéré o kò rílẹ̀ o bàbá wo iṣẹ́ ọjọ́ ìkẹta a rí i pé ọlọ́run wí pé kí ìyàngbẹ́lẹ̀ kó jáde láti inú kíni láti inú omi ọlọ́run pé kí ilẹ̀ kó mú ewé kó jáde ilẹ̀ rẹ ò ní sá ilẹ̀ rẹ ò ní sá ilẹ̀ ṣe pàtàkì tó bá ń súre fún ọ tó báyìí tí ì fi ilẹ̀ sí ire yẹn ò pé ilẹ̀ rẹ adilẹ̀ ọlọ́rọ̀ gbogbo ibi tó o bá tẹ̀ àrùn ọlọ́rọ̀ ẹ̀gún ayé ò ní gún ẹ lẹ́sẹ̀ ibi tó a máa ń kí ẹlòmíì wọn á ní ilẹ̀ yìí á gbé o tó bá ń kíyàn bẹ́ẹ̀ ó ṣe pàtàkì ilẹ̀ á gbé o ìlú yìí náà á gbé o ẹ mọ̀ pé wà á tilẹ̀ ẹni má jẹ̀mú o gbọ́dọ̀ gbàdúrà bó ṣe rìn ní orí ilẹ̀ yìí nílẹ̀ Amẹ́ríkà tó ń kiri yìí o máa rí tiẹ̀ ṣe wọ̀ ilẹ̀ ò ní bínú sí ọ olúwa jẹ́ kílẹ̀ mi ó di ọlọ́ra kó mú èso jáde àwọn èso kí kó má yàgàn ilẹ̀ mi ò gbọ́dọ̀ yàgàn kó dilẹ̀ ọlọ́ra kó máa mú èso jáde àdúrà mi ò gbọ́ wẹ́rù. sọ dáadáa ilẹ̀ rẹ ilẹ̀ ọlọ́ra yóò máa mú èso rẹ̀ jáde ní àkókò rẹ̀ kò gbọ́dọ̀ yàgàn mọ́ ilẹ̀ rẹ máa dára ilẹ̀ gògùn ilẹ̀ dídán ilẹ̀ wà kọ́lọ́ sọ ilẹ̀ rẹ dà bẹ́ẹ̀ ìrìtà bẹ́ẹ̀ mo ti yan ibẹ̀ náà ni lọ́ọ́ ti ti yan o òkèrè délé sọ dáadáa ilé rẹ kó di tọlọ́ra kó di èyí tí sàn fún wàrà àti fún oyin kó máa rí ṣe mẹ́ ibi ẹlòmíràn tó ti di gbèsè kí wọ́n rí náà ibi ẹlòmíràn tí ò rí ṣe kí wọ́n rí ṣe ayé tiẹ̀ gbọ́dọ̀ dùn bí oyin. Jésù Olúwa wa Ọlọ́run wípé kí àwọn ìmọ́lẹ̀ kí ó wà ní òfurufú láti pààlà sí ọ̀sán àti òru ọ̀sán àti òru wọ́n yìí ṣe kéde wọ́n yìí pàdé ara wọn ogun ayé rẹ̀ ò tún rí mọ́ mo ní ẹ ò ní rí mọ́ àwọn ogun tó ti ṣẹ́yẹ ní ìran rẹ̀ a ò ní rí mọ́ o ó kígbe gidi pé àwọn ogun tó ti ṣẹ́ májà tó pàdé mọ́ abẹ́fẹ́ pàdé ìyà tó jẹ orí o tó fẹ́ rí rú ẹ̀ òṣì tó tẹ orí o fẹ́ rí rú ẹ̀ olóṣè máa ní a ò gbọ́dọ̀ ríra wọn láyé má jẹ́ rí mọ́ ogun ayé mi ìbànújẹ́ ayé mi ìpọ́njú ayé wàhálà tó ti kúrò má jẹ́ rí àdúrà mi ò o. ó jẹ́ sọ dáadáa orí ọ̀fẹ́ ló ní o olúwa má jẹ́ rí mọ́ o má jẹ́ àfojú kanra àtọ̀sán àtòru wọn ì wọn olúwa ó ní ọmọ ìmọ́lẹ̀ ni wá ọ̀sán ni wá o a kì í sọ ọmọ òru ọmọ òru ló ń sùn lórúkọ Jésù ogun ayé mi ó ti dòru ó ti dòkú ó ti dòkùkù mi ò gbọdọ̀ rí mọ́ kò gbọdọ̀ pàdé mi mọ́ ìrìn àjò níbikíbi tí n bá ń lọ má jẹ́ rí mọ́ o má jẹ́ rí mọ́ o má jẹ́ rí mọ́ o má jẹ́ rí mọ́ o má jẹ́ rí mọ́ o láti èmi lọ lórúkọ bàbá lórúkọ ọmọ lórúkọ ẹ̀mí mọ́ má jẹ́ rí mọ́ jésù olúwa wa ọlọ́run sì ní pé kí omi kó kún fún ọ̀pọ̀lọpọ̀ ẹ̀dá alààyè tí ń rákò àti kí ẹyẹ kó máa fò lókè ní ojú òfurufú omi rẹ ò ní yàgàn èyí ni afẹ́fẹ́ kì í yàgò omi kì í yàgò nǹkan kan ló wà bẹ́ẹ̀ ọlọ́run ní kí ẹyẹ máa fò lófurufú bẹ́ẹ̀ ni kí omi kó kún fún ọ̀pọ̀lọpọ̀ ẹ̀dá alààyè tẹ́ bá wo ẹyẹ tẹ́ bá wo ẹja wọ́n ní ẹyẹ igi dá ẹyẹ fò lọ ayé ò ní rí ọmú ni ayé ò ní rí ọmú o wọ́n ní ipa ẹja nínú igbó ẹnìkan ò lè mọ́ ayé ò ní rí ìdí rẹ̀ wọ́n tó fi gbàdúrà ní ó kí pé má jẹ́ yóò rí mi mú má jẹ́ rí dì mí bí mo ṣe ń jẹ bí mo ṣe ń mu tán bá taná lóru tán ta àbílà máa ń má jẹ́ ayé gbàdúrà ni mo o ó lè wọ o ẹ o má jẹ́ yóò rí dì mí má jẹ́ yóò rí mi mú má mi mú o má jẹ́ rí dì o ò rí o. olúwa jọ̀ọ́ bẹ́ẹ̀ ni àìríta omi sí etí asọ àìrójú ọgbẹ́ àná ńlá rọ wí olúwa jọ̀ọ́ má jẹ́ ayé rí ìdí o súre fún mi o. sọ dáadáa. Jésù Olúwa wa àti wọn lọ sí eléyìí tó tẹ̀lé ọlọ́run dá ẹranko ní onírúurú rẹ̀ eléyìí tó ń rákò ọlọ́run sì dá ẹran ọ̀sìn ní irú tirẹ̀ àti gbogbo tí ń rákò lórí ilẹ̀ ọlọ́run wá wípé jẹ́ kí a dá ènìyàn eléyìí ló ní agbára jù ènìyàn wọn ní rí ọmú bíbélì ni ẹ ṣọ́ra fún ènìyàn. ó ní mo rán yín lọ́ọ̀ bí àgùntàn sáárín ìkòkò iṣẹ́ ìkòkò àwọn tí a fojú rí ènìyàn ló ń pè bẹ́ẹ̀ Jésù ní ẹ lọ fún kọ̀lọ̀kọ̀lọ̀ ni òun ò lè ṣaláì má rìn tàbí lọ́la nítorí pé Jésù mọ̀ pé a máa ń pe ní a máa ń pe ọba tàbá ń gbàdúrà lọ là ń sọ ó wá gbàdúrà láàrin àwọn ènìyàn nínú ayé olúwa mo fẹ́ kó dì mí láwùrì má jẹ́ rẹrù ẹlẹ́rù ẹni tí ẹ ti bàjẹ́ má jẹ́ ó bà tèmi jẹ́ ẹni tí ẹ ti dàrú má jẹ́ ó tà á ah, ènìyàn ló ń jẹ́ bẹ́ẹ̀ ẹni tí ó mọ̀ ọ́ ṣe àwa àpàdé ẹni mọ̀ ọ́ ṣe wàhálà ẹni tí ó mọ̀ ọ́ ṣe àpàdé ẹni olúwa jọ̀ọ́ láàrin ayé má jẹ ẹrù ẹlẹ́rù ẹ tí ò ṣe má jẹ okó bá mi gbàdúrà. ṣe dáadáa o olúwa máa sọ mi láàrin ayé o láàrin àwọn ènìyàn má jẹ okó bá mi má jẹ ẹrù ẹlẹ́rù má jẹ ẹrù ogun ológun ènìyàn ni mí òun ò lágbára yọ àṣẹ di ọwọ́ rẹ dáàbò rẹ bòmí nínú ayé ènìyàn ènìyàn. dáàbò rẹ bòmí o. jésù olúwa wa jókòó náà tí wàá jókòó àdúrà la máa gbà máa wá gbà fún gbogbo wa mo sì mọ̀ pé ó gbúdọ̀ gbà ṣùgbọ́n ògan ló ohun kan tó gbúdọ̀ kíyèsí tó ní agbára jù tó bá wo ìwé Matthew seven yẹn ó ní ẹ béèrè ṣùgbọ́n ìbéèrè méjì ni ló ní kẹ́ máa béèrè ṣùgbọ́n ẹyọ kan lẹ fẹ́ràn jù nínú Matthew yẹn ó ní ẹ tani ni ọmọ rẹ jẹ́ béèrè ẹja tó jẹ́ fún ní àkekèé tàbí tó béèrè àkàrà tó jẹ́ fún ní òkúta ẹ mọ ìyẹn ṣùgbọ́n ìbéèrè kejì ò ní pé ohun tó o fẹ́ ṣe ìjọ máa ń béèrè lọ́wọ́ ọlọ́run ṣùgbọ́n eléyìí tẹ́ ẹ béèrè jù ní fún mi fún mi olúwa oníkàbéèrè àórígbà tó o bá fẹ́ lọ́wọ́ lẹ́ẹ̀kan kó tó kó sí wàhálà ìjọ bí ọlọ́run léèrè èyí ni ìṣòro ẹ̀yin ọmọ ọlọ́run tó mú kí ìgbàgbọ́ ẹlòmíì kó ṣẹ́ lápá á ní ọlọ́run ò lè ṣe gbàrà ìṣùpọ̀ ló ṣìnà ó dẹ̀ léwu ogun àfọ́fá ogun inú ẹ̀jẹ̀ ó ṣòro ó ṣẹ́ ó bá dàbí pé ò gbàdúrà nítorí ìwọ ló kóra rẹ sí wàhálà bíbéèrè ohun tí o fẹ́ ṣe tó ṣe pàtàkì ohun tí àwọn tó ń bẹ nínú ayé tí wọ́n fi máa wà láwo kiri nìyẹn ah, wọn ìdẹ kán tó gba àyàn ṣiṣẹ́ wọn abẹ́rẹ́ ẹni yìí ó ń bọ̀ láti nàìjíríà o ṣé kí n mú mọ́ra wọn àbá wo wọn á yẹ wo wọn á ní kí lórúkọ ìyá ẹ tó bá ti má gbà o ní kò má ní kò sáyè ah, ẹni àkóbá ò ní yà tì ó ìjọ ò bẹ́ẹ̀rẹ̀ ẹlòmíràn wà bí ó ń kọ́lé sílé báyìí àwọn àfowó ránṣẹ́ ó àwọn náà bá kọ àwọn ayé bá gbójú sókè ah, ah ta ló ń kọ ah, ọmọ ẹ Amẹ́ríkà ni ẹ ó ti lọ́wọ́ yọ ó dá o ìgbà tó bá wà bí kò wá ní ríṣẹ́ bí àwọn máa dárúkọ ẹlòmíràn kọ́lé sixteen years kò ní parí ẹ̀ wọ́n á ní ta ló ń kọ àwọn ah, ló wà lóyún òyìnbó ìlú òyìnbó ìbò ló wà ayé ti gbọ́ wọlé nítorí kò béèrè béèrè ohunkóhun ṣùgbọ́n ohun tí ẹ máa jẹ lẹ máa ń béèrè ohun tí ẹ máa mu lẹ ń béèrè ẹlòmíì gan máa lọ́kọ kò ní béèrè ó máa fẹ́yàwó kò ní béèrè bẹ́lòmíì gan bímọ orúkọ wo ló yẹ kán sọ rárá o akànronú ìyá jẹ nígbà tí mo bí ọmọ yìí olúwa ṣẹ́gun kí ló kàn ṣẹ́gun kí ló kàn ọmọ sọ́tọ̀ pẹ̀lú wàhálà ẹ̀rí jábẹ́sì ẹ̀rí yẹ ẹ́ ó mo bí pẹ̀lú nítorí náà jábẹ́sì làwọn kí ló kan ọmọ ọlọ́mọ pẹ̀lú ẹ̀ ẹ mọ̀ pé orúkọ ń ronú ẹ̀yin obìnrin dẹ̀ fẹ́ràn orúkọ ohun tó ń ṣe ọ́ nínú oyún ló máa ń fẹ́ pọ̀ mọ́ ẹ àbí mo parọ́ ǹjẹ́ o gan èyí gan ni ìṣòro wa nínú ìwé Jacob orí kẹrin ẹ já wo láti ẹsẹ̀ kìíní wo kínní ẹ̀yẹ mo bá ka ogun ti wá níbo ni ogun ti wá láàrin yín láti inú èyí akọ láti ìfẹ́kúfẹ́ ara yín ti ń jagun nínú ẹ̀yà ara yín ẹ̀yin kò ní pa sì ń ṣe lára ẹ kò sì lè ní ń jà ń nítorí ẹ̀yin kò béèrè ẹ ń béèrè ẹ kò rí gbà nítorí kíni ẹ̀yin sì béèrè ẹ kò mọ̀ pé ẹ bá ka lọ nítorí ẹ ń béèrè ohun tó jẹ́ pé mo fẹ́ jẹ mo fẹ́ mu àwọn nǹkan wọ̀nyí kọ́ ni ọlọ́run gan ń fẹ́ tí ẹ rí ọlọ́run ọlọ́run owú ni tó bá lọ ń ṣe nǹkan tí ò mọ̀ nípa ẹ̀ inú lè bí o o fẹ́ ṣe nǹkan nílùú ìgbà yìí o gba àpúrúfà o wá lọ ń ṣe kí ni ìjọba máa ṣe wọn á dá o dúró wọn lè dá dúró àní kò sáyè bí ó ti wú nǹkan yẹn tóbi wọn lè wo tó bá jẹ́ ilé o gba àpúrúfà ọlọ́run jù bẹ́ẹ̀ olómú wàhálà bá ọ̀pọ̀lọpọ̀ tó jẹ́ pé a máa ra kí ni ó ṣe ṣe ayé ò rí bẹ́ẹ̀ yín ṣe mú yẹn ọ̀nà kan wà ní ayé yìí Jésù ń sọ fáwọn ọmọ ẹ̀yìn èmi ni ọ̀nà tó bá fẹ́ rìn tó fẹ́ ṣìnà tẹ̀lé mi ẹ máa tẹ̀lé mi wọ́n bí léèrè àwa ò mọ ọ̀nà náà èmi ni ọ̀nà ẹ ò lè mọ èmi ni òun lẹ́ẹ̀ máa bí léèrè ẹ má máa mú nǹkan pé kò nídìí ẹsẹ̀ lè kékeré kò sí nǹkan tó kéré kò sí bí èso tí lè gbà mú ẹ bó bá fẹ́ gbọ́mọ ọ̀dọ̀ béèrè o fẹ́ kọ́lé wàá béèrè ọjọ́ wo ló yẹ kó bẹ̀rẹ̀ kó má bàa di pé ayé gbọ́wọ́ le ohunkóhun o fẹ́ fowó ránṣẹ́ sí àwọn èèyàn ẹ nílé béèrè o béèrè mo rí ẹni tó fẹ́ lọ fún àwọn èèyàn ẹ lówó mo ní ó kọ́kọ́ kówó yẹn wá kí n kó lọ́wọ́ báyìí nígbà tí mo kówó lọ́wọ́ lóòótọ́ tí mo wò mo láti lọ pààyàn owó yẹn ní kí n sẹ́ wá kó tẹ̀mí fún kó tẹ̀mí lọ jẹ́ ó mú mi kó má mú ẹ̀ ìgbà tó dán lóòótọ́ wọ́n wá fóònù ẹ̀ pé irú owó wo ló fi ránṣẹ́ ó ló yà ọ́ lẹ́nu ó lóun wá béèrè pé bí báwo àwọn kan béèrè ní ẹ fi jẹun ṣe bí mo ń fún yín àṣírí ni ǹjẹ́ wọ́n béèrè ẹ̀ kàn máa bẹ́ oníkálukú ń bẹ́ ẹlòmíì ọgbọ́n orí ló fi ń ṣègbàgbọ́ ọlọ́run ò fẹ́ ohun gbogbo ní ayé tí a wà yìí ìké sára kò sí ohun tí wọn kò sí ohun tó lè bí ọlọ́run léèrè o free má sọ pé o gbọ́ ọlọ́run ọ̀dẹ̀ ni sọ pé ọ̀dẹ̀ ni ọ rárá ohun tó láìkì nìyẹn ó ti jókòó lójoojúmọ́ kì í sùn kì í tó o gbé nítorí tiẹ̀ ó wà nídìí microphone ó yá kí ló fẹ́ kí ló wí ṣùgbọ́n ọ̀pọ̀ ò béèrè àwa bẹ̀rẹ̀ sí fi yẹn àmọ́ àìtẹ́tí àwọn pásítọ̀ ẹ̀ ń yọ àwọn wòlíì lẹ́nu àwọn ìṣòro tí ẹ fọwọ́ fà àwọn ìṣòro tí ẹ gbẹ ogun ológun tí ẹ gbé nípa ìkò béèrè ibi ìlú yẹn kò gbégbá má ṣe bí eléyìí ṣe òun ni wọ́n sọ nínú ìwé yìí ẹ ń béèrè ṣùgbọ́n ẹ ò rí gbà tó bá lọ wò nínú ìwé àìsáyà fifty eight kó wá wò ẹsẹ̀ kìíní ẹ̀ fifty nine ó ní ọwọ́ olúwa kò kúrú láti pani bẹ́ẹ̀ ni etí rẹ̀ kò wúwo tí kì yóò fi gbọ́ ṣùgbọ́n àìṣedéédé yín kí ni a pè bẹ́ẹ̀ ṣégeṣége ọlọ́run fẹ́ fi hàn ṣó o mọ òun ìwọ gan tó jókòó tó bá bí ọmọ tọmọ bá ń dá nǹkan ṣe lẹ́yìn kí ló wù ó lọ dáyàwó fẹ́ ó mọ̀ ó lọ rẹ́ǹtì bàbá oníbàbá ó rẹ́ǹtì ìyá oníyà ìwọ wá ń gbọ́ nígbà tó bímọ méjì onídàdí mi ẹ bá mi ṣe kí ló wù ú bẹ́ẹ̀ ni ọlọ́run rí ó máa ń dọwú torí náà gbogbo wa bí a ṣe ń gbà àwẹ̀ yìí ẹ̀jẹ̀ àwa mọ̀ bí a ṣe ń bí ọlọ́run léèrè tí o gbé ò bá mọ̀ o ní àwọn ọlọ́run ṣe ń yan àwọn olùṣọ́ àgùntàn ẹ̀ mo máa fẹ́ ṣe báyìí àwọn náà ní sùúrù jẹ́ bẹ́ẹ̀rẹ̀ náà bẹ́ẹ̀ ni ránṣẹ́ ọlọ́run torí o lè má ní etí tó ń gbọ́ ohùn o ò lẹ́mìí mọ́ o ò mọ̀ tó yàtọ̀ nínú ìrere ọkàn jọ́sìn ni wọ́n bá ní kí náà pè lóhùn kò yé ọ ọlọ́run ti ó ní àwọn olùṣọ́ àgùntàn mi àwọn ni wọ́n iná máa ń darí àgùntàn òun ló ṣe sọ fún pétérù máa bọ́ àwọn àgùntàn mi nítorí kọ́mọ́bà ṣìnà ṣùgbọ́n àgùntàn fúnra wọn gan wọn àmàdá wọn tẹ́lọ̀ mi bá rí jẹ lẹ́yìn a kàn máa ṣe tó wúlò àrí ẹni rí owó tó rí owó tó pọ̀ instead kó bá lọ bá olùṣọ́ àgùntàn yẹn kó sọ ah business yẹn máa bọ́ sí o ó kàn kọ́lé lọ bó ṣe bọ́ sọ́wọ́ àwọn fọ́ wọn rìn gbogbo owó náà gbà pátá ó tún ta ilé ó ta mọ́tò ó wà fẹsẹ̀ rí kiri ẹni tó wà ní owó tẹ́lẹ̀ nítorí kò béèrè ẹ̀mí yìí máa ń yọ ènìyàn lẹ́nu láti ara ogun ìdílé ni ṣùgbọ́n ìwọ lè má mọ̀ ara ìtọ́ ń gbà yọ yín lẹ́nu nínú chọ́ọ̀chì nìyẹn tó bá ní wọn ní tẹ̀lé wọn tẹ̀lé oníṣọ́ọ̀ṣì ẹjẹ́ àtẹ̀lé kó máa ṣe ohun tó wù ẹjẹ́ ó máa ṣe ohun tó wù ìwọ náà bẹ̀rẹ̀ sí ṣe ohun tó wù ẹ̀ wà á máa jábọ́ wà á máa ṣubú wà á máa fẹsẹ̀ kọ́ ọlọ́run ò fẹ́ ó ń gbéraga ó rẹ̀ rẹ̀ sílẹ̀ tó bá ń ṣe bẹ́ẹ̀ ìgbéraga ni lójú ọlọ́run ò ń dá nǹkan sí ò sọ fóun ọlọ́run níbo lòun wà sóun ti kú ni sóun mọ òun ni ó tún béèrè wàá tún ní sùúrù wàá dúró ẹ wo sọ́ọ̀lù ọba àkọ́kọ́ ó lóun bí ọlọ́run léèrè nígbà tí ọba dáhùn lóhùn ẹ bá ń wá bókun sọ̀rọ̀ lọ ṣé fún ma ní sùúrù ọlọ́run ìbá yẹn jà bẹ́ẹ̀ ṣùgbọ́n òun ò ní sùúrù ó ti mọ̀ pé ó ṣe mistake ọlọ́run mọ̀ ìwọ náà dẹ̀ mọ̀ kí ló yẹ kó o ṣe nígbà tó ń béèrè wà wá ní sùúrù wọ́n fẹ́ pera ẹ ní wòlíì o fẹ́ pera ẹ ní pásítọ̀ ìwọ tó ti ṣẹ̀ ọlọ́run wà dáhùn ó wá wò ẹ tí ò bá dáhùn ẹ bá wá obìnrin kan lọ tó ń mọ̀ bá ṣe bókú sọ̀rọ̀ ó wá lọ pààrọ̀ aṣọ lọ́wọ́ wù mìíràn ò ní tẹ̀ àpàdà sí burúkú ò ní tẹ̀ ọba ọba tó ní adé lọ́wọ́ lọ́wọ́ kọ̀ńdọ́tọ̀ ló wọ tẹ́nísì bàtà tán fi gbá bọ́ọ̀lù ó lóun fẹ́ kí obìnrin ètò orí kò ṣe kéne ló wà lọ ẹni mọ̀ wà nù sáré ẹni mọ̀ wà ló bá débẹ̀ ta ló fẹ́ kí n mú jáde mú òkú kan jáde ní Samuel bá yọ Samuel ní sọ fún obìnrin yẹn sọ́ọ̀lù ló dúró yẹn ló má kọjú ẹgbọ́n ẹ̀yìn ní sọ́ọ̀lù ilé wa ẹ fẹ́ kọ́ bá mi òun ní. Ah, ọ̀pọ̀lọpọ̀ tó lọ ilé aláwo wọn á tó sọ fún ọ̀rọ̀ rẹ ò fóògùn máa lọ sí ṣọ́ọ̀ṣì lọ máa gbàdúrà bó ṣe lé lómi padà nù wọn á lè padà òun tí bàbá yẹn wí òun ni kò lọ ṣe ẹ má ẹ má dẹ ọlọ́run wá yìí ó dùn sí tí a bá mọ̀ sí ó dùn sí àwa ni ká ní sùúrù kì í ṣe gbógun bá ṣe lé wa láti máa mú yàgò yàjò yàjò lára ẹ ní sùúrù wàá máa béèrè mo fẹ́ ṣe nǹkan báyìí ó dẹ̀ lágbára ó fẹ́ dá complain lẹ̀ irú orúkọ wo ló máa pè wàá mórúkọ yẹn wá wàá túbọ̀ gbàdúrà sí orúkọ complain mìíràn kò jẹ́ kẹ́lòmíì function ó dá complain rú torí orúkọ tó lọ lò ṣùgbọ́n òun ò mọ̀ ọkàn máa gbà ní òun tíǹkì orúkọ màá ẹlòmíì bá gbọ́ orúkọ dé báyìí kí ni orúkọ tó kọ yìí máa fàyà lọ ní sùúrù sáà tí ní ìpè lórúkọ mo rí ẹni tó bímọ kínní okú ìkejì kú ìkẹta kú mo wá ní ọlọ́run kó wá dúró sí ṣọ́ọ̀ṣì wá máa gbàdúrà nígbà tó bá yá màá fún ẹ nílé òun àtọkọ ẹ mo wá fún wọn nílé ó ìwà lóyún míì ló wá bí ọkùnrin ó ní orúkọ mo ní ọlọ́run ní ká má pè lórúkọ ọdún kan kí ló wí ọmọ kí lórúkọ ọmọ ẹ ọmọ ó wá ń bá mi dádì wọn bàbá ń béèrè pé kí ló eléyìí tẹ́ ẹ ti ń san ọkọ òun dà ẹ tí ọlọ́run wí ó ní ẹ mo ní bọ́ọ̀lù ṣe wí nìyẹn gbà tó dọdún kejì mo á ní wo lọ pẹ lọ pẹrẹ o àfẹsọ ọmọ lórúkọ ọmọ ti rìn ó ní kí lára pé ó ní kí lára máa pé wọn àjànàkú mo ní sọ mọ̀túmọ̀ ẹ mo ní o bẹ́ẹ̀ náà ṣe ṣe àyẹn lọ́tà yìí náà ṣe ṣe àá ìwọ ló tó jà àjànàkú ni ọ̀rí erí fọlámí erí fọlámí ó wà láàyè dèní ó wà láàyè àìmọye mọ bẹ́ẹ̀ ẹlòmíì bíi tiẹ̀ nígbà tó máa pé ọdún kààbọ̀ ó ní wọ́n sọ mo ní máa sọ pé ìmọ́lẹ̀ ló bá ṣe ìmọ́lẹ̀ kí lorúkọ ọmọ ìmọ́lẹ̀ ìmọ́lẹ̀ kí ìmọ́lẹ̀ ó dẹ̀ wà láàyè torí obìnrin ló máa ń bí tó bá bí kò yá kú so wà bí ọkùnrin mo ní eléyìí ò lè kú ṣùgbọ́n ẹ má sọ lórúkọ ṣe é jẹ́ kí a máa béèrè àwọn àṣírí yìí sàtánì fi ń jẹ wá níyà ọgbọ́n àrékèrèké kúnú èṣù kò ní jẹ́ òbí kíta akànnì lọ ṣe màdáhùn lọ ṣe kò nídìí ẹlòmíì gan ya símímọ́ fúnra ẹ̀ a máa ya símímọ́ àwọn ìwàkiwà yìí kò gbọ́dọ̀ máa rí bẹ́ẹ̀ nínú ìrere ibi tí orí bá ti wà ẹ jẹ́ a fi orí síbẹ̀ olùṣọ́ àgùntàn òun náà ló ń darí àgùntàn tẹ́ ẹ bá wò ó nínú ìwé àìsáyà fifty three yẹn wàhálì ohun tó sọ ó ní wọ́n ṣìnà kiri ẹsẹ̀ ìkẹfà tó bá kà gbogbo wọn ṣe kíni wọ́n ṣìnà kiri bí àgùntàn olúkúlùkù wọ́n tẹ̀lé ọ̀nà olúwa sì ti mú àìdédédé ara rẹ̀ kúrò ó mú àìṣedédé wa kúrò ó mú ó mú gbogbo ẹ̀ kúrò ó mú pàdé lára ẹ̀ ó wá ń wò pé gbogbo tẹ̀ ń ṣe yìí kì í ṣe ohun tó ń fẹ́ ọlọ́run wo mọ́ra ẹ̀ pé ẹ ń porúkọ òun ṣùgbọ́n ẹ ṣe ohun tí òun ní kẹ́ ṣe tìyín lẹ́yìn ṣe kò ní àwọn èèyàn ìfẹ́ ọ ni wọ́n bọ́lá fún mi ṣùgbọ́n ọkàn wọn kò sí ohun tí ọlọ́run kò lè ṣe ṣùgbọ́n tí a bá file lọ́wọ́ kò ní dáhùn so èyí gan ni gbogbo ẹni bá jẹ́ kristẹni ká mọ̀ pé a máa ń bi ọlọ́run léèrè kì í ṣe ìgbà tó bá dàrú tán láwa máa ké lẹ́wọ̀n abéèrè alàgbà ṣé sọ òru wà lẹ́nu dádì ṣé sọ òru wà lẹ́nu àhà ó ti dà nǹkan rú ló ṣe béèrè o nígbà tó tó di january one sáà wẹ́ ti wà dádì ó ti dà nǹkan rú ló ṣe béèrè àwọn báwo làwọn ẹsẹ̀ máa wà lọ́dún tuntun yìí ìkùnrin ìgbà tó máa ti dàrú so gbogbo àwọn nǹkan wọ̀nyí a máa mọ̀ wọ́n a mọ̀ wọ́n àwọn four one nine kìrìsìtẹ́nì ọlọ́run mi sọ ní four one nine ó gbọ́dọ̀ já olóòótọ́ kó dó lérí ọ̀nà kí ni olóhùn wí ntọ́ olóhùn wí lòun ṣe ó lè kábàámọ̀ tó jẹ́ ìlànà ọlọ́run ọlọ́run ọmọ ìṣẹ́lì nígbà tó dé ètò òkun wọ́n ní bọ́lá oníkan yà sí ọ̀nà ẹ̀jù àwọn èèyàn ní ọ̀nà tó yá wá ibi tọ́lọ̀ ní ká gbà nìyí ẹ rí i pé wọn ò kábàámọ̀ nígbà tí wọ́n tún dé tí òkun gan Mósè wá dúró omi lọ lẹ́lẹ́lẹ́ kí láàtò wá ṣe ọlọ́run Mósè ọlọ́run wá sọ fún gbé ọ̀pá rẹ̀ sókè àwọn ayé àwọn oṣó àwọn àjẹ́ láàrin ọmọ ìsẹ́lì gbogbo wọn ti dúró wọn tẹ wọn rò pé Mósè tún máa bẹ̀rẹ̀ àdúrà bó ṣe máa kúnlẹ̀ wọn mọ̀ pé ọlọ́run mọ̀nà mìíràn ọyá tó kúnlẹ̀ kàtúbí ọ kúnlẹ̀ báyìí kó wá máa pe jésù lójúmọ́ ọyá kúnlẹ̀ mọ́sẹ̀ ní ọlọ́run ní kó ń kúnlẹ̀ ó wá gbọ́pọ̀ òkè ọyá ẹ máa lọ níbo inú omi ìwọ náà kọ́kọ́ tẹ̀sẹ̀ lọ ọlọ́run tóbi ohun tí ọlọ́run sọ yìí gbé ọ̀pá rẹ sókè ó dẹ̀ gbé òkè omi ṣe ń ṣe kí kò gba àwẹ̀ kò gbàdúrà kankan mọ́ ìtọ́ni dára púpọ̀ tá a bá ń béèrè wàhálà gbogbo tí ẹ ń fúnra yín ó máa mọ níwọ̀n òun láti máa rò pé àwọn ọkọ̀ ló máa rò pé bàbá gan sóògùn ah, tó o bá ìgbàdúrà débẹ̀ lóòótọ́ wọn ní o ò tí ìgbàdúrà kan máa sọ pé oògùn ló ń ṣe nítorí kíni ohun tí màá tí màá ṣe màá ti máa béèrè ọdún kan lọ́wọ́ ọlọ́run báwo ló ṣe máa rí kí ló ṣe nígbà tí mo bẹ̀rẹ̀ ìjọ yìí mo bi ọlọ́run léèrè odidi ọdún méjì mi ò fún lórúkọ kò sórúkọ ìkẹta kò sórúkọ ní 1991 àwọn ọmọ tó tẹ̀ dádì ṣé àní lórúkọ ẹni sùúrù mo wá ní ìwọ lọ mórúkọ wá ìwọ lọ mórúkọ wá náà wá kó orúkọ jọ lóríṣiríṣi ẹlòmíì kọ tòyìnbó ọlọ́ọ̀ni mi ò èdè ìbílibí mi ni kí n fi máa sọ̀rọ̀ fáwọn èèyàn nígbà tó yá mo wá ọlọ́ọ̀ni wo orúkọ tó kọ orúkọ yìí ni kó máa lò àgọ́ àdúrà ńlá. ti gbogbo ènìyàn wọn ní àà ah, ah, mo ní bẹ́ẹ̀ mo ní orúkọ tọ́lọ̀ ní kí n mo ní ọ̀rọ̀ tẹ́mi máa máa sọ àṣírí ìrere ní àwọn ògbọ́n mo ní bó ṣe a ti máa kò sẹ́ni jẹ́ orúkọ yẹn ni wọ́n dẹ̀ fúnfẹ́ ni mm. wọ́n fún wa ìrere ọ̀tọ̀ méjèèjì là nítorí ni ọ̀tọ̀ ni kò béèrè mo fẹ́ jẹun ọ̀tọ̀ ni o máa béèrè ọ̀nà ọ̀nà ibo ló yẹ kí n gbà ibo náà ti ń wọ mọ́tò báyìí tó o bá ti ń béèrè o ní ṣìnà ṣùgbọ́n tó bá ti jẹ́ jíjẹ ló mọ̀ béèrè mímu ẹ má mú yẹn mọ́ ẹ jẹ́ àmọ́ nǹkan tí à ń ṣe gan ìyẹn gan lọ́lọ́run kò béèrè n tó ń ṣe n tó fẹ́ ṣe o lè máa rò tí bá délé mo máa sọ fún ọ̀gbẹ́ni yìí mo máa bàjá gan ìjọ ọlọ́run léèrè pé kó bàjá òun náà bó ṣe ń ròó lòun náà ní ọlọ́run ajẹ́ kó sọ̀rọ̀ lé mi á gbúrò bàbá rẹ̀ wọn náà ní o màá dẹ̀ sọ fún dádì ilé ní agbọ́n tí màá wí nígbà tó o bá ń sọ bẹ́ẹ̀ sọ ọlọ́run sọ ronú ẹ nídàkejì sí ọlọ́run ní kò sọ sí kò ṣe ní o gbé kalẹ̀ ọ̀pọ̀ nǹkan míì tó bá bí ọlọ́run léèrè ó mọ̀ bó ṣe máa kọ́ ẹ ọ̀rọ̀ sùúrù wà lọ́dọ̀ ọlọ́run kí o dẹ̀ ní mú jà wá nítorí ọlọ́run ló kọ́ ẹ ṣùgbọ́n ohun tó jẹ́ pé ó lo agídí rúdurùdu abẹ́rẹ̀ ìjà abẹ́rẹ̀ ẹ wà máa nara yín ohun gbogbo títí ẹlòmíì gan tó bá gbàdúrà tán ìbá ń lọ bí ṣíṣe tó ní agbára ìwà àtìyàwó ẹ béèrè aṣọ wo ló yẹ ká wọ̀ mo rí àwọn tó fàṣọ mọ́ra wọn yà lọ́rùn láti pati wọ́n wá dé wọn ní dáadé ó tó ṣe irú aṣọ wo lẹ wọ̀ ní aṣọ ta ló ní kẹ́ wọ̀ wọn ní òun náà ló ní kán lọ wọ pé kí ló wá yẹ yín bá sọ yẹ yín wọn máa ń béèrè débẹ̀ kì í ṣeré kì í ṣe pé ọ̀dẹ̀ èèyàn gbọ́dọ̀ sọ pé òun gbọ́ níbi tí Ọlọ́run bá wà òun kéékèèké wà béèrè ẹni tí mo fẹ́ bá lọ sóde yìí kí ni mo ṣe máa náwó mo fẹ́ sìnkú ìyá mi kí ni mo ṣe máa náwó mo fẹ́ sìnkú bàbá mi kí ni mo ṣe máa náwó ibi iná ti rí yín mú ẹ̀ ní bẹ́ẹ̀ ẹ lọ ṣẹ́ dọ́là kọ́lé mọ̀ pé amẹ́ríkà ló ti wà àwọn mr amẹ́ bẹ́ẹ̀sì amẹ́ríkà wọ́n á tún pé gbogbo wọn á máa yọ dọ́là yìí nígbà tó bá padà dé kí ló máa bá padà jọ béèrè àwọn kan wà tó jẹ́rúgbó tí wọ́n fẹ́ jẹun ohun tó lè máa fún wọn tó ṣùgbọ́n nítorí òun mọ̀ kà sí àwọn àwọn ò lè fún wàrà wọn lè dá wàrà nù ó sẹ́nu omi dà láìní bó bá débi bó bá ẹ̀mí ọlọ́run ó lágbára púpọ̀ mo rí ẹni tó fẹ́ ṣègbéyàwó mo ní arúgbó tó fẹ́ sí ilé bàbá ẹ̀ mo ní arúgbó kan wà nbẹ tó bá ti so oúnjẹ olùgbọ́dọ̀ kọ́kọ́ gbé fún láàárọ̀ tó bá lọ gbẹ̀yìn gbé fún ìgbéyàwó yà á túká o nígbà tó dẹ̀ délé lóòótọ́ ló wá lọ ó dẹ̀ rí mọ̀mọ́ yẹn lóòótọ́ ló ń yọjú lójú fèrèsé arúgbó ó má tòrí lọ́wọ́ kì í ṣe pé ó léwúrẹ́ òkan ó sà ń wò wọ́n lọ ó lẹ́ni tí dádì sọ nìyí o bó ṣe se oúnjẹ tó so ṣe gbogbo ẹ̀ ó fi kọ́ọ̀kì lọ́dọ̀ ta ló kọ́ ẹ nítorí kọ́kọ́ fi bí lè ta ló kọ́ ẹ ó ní o ti bọ́n máa lọ o ti bọ́ lọ́wọ́ àwọn ayé wọn ní yọ ló bẹ̀rẹ̀ àdúrà ṣùgbọ́n ìjẹ́ òun mọ̀ o kà sí àwọn tẹ ló mọ̀ àwọn tèmi àwọn tèmi ó léwu o torí náà gbogbo wa ẹja máa bi ọlọ́run lè ẹ dìde dúró ẹ dìde dúró màá tó gbàdúrà fún ọ lánàá ìwọ tó wà bí lánàá náà wọ àwọn tí o sì bí ẹ̀ka wọlé àwọn tó ṣẹ̀ṣẹ̀ wà lé ni àwọn ọmọ mi ẹ̀ ṣẹ̀ṣẹ̀ wà lé ni ó dáa ó dáa ẹ máa rí ìyanu o gbúdọ̀ rí ìyanu ó ní ẹ àbí ti ná o balẹ̀ wọn ó pín ara rẹ̀ èyí ni ahọ́n tí a fi ẹ̀mí mímọ́ wé nígbà tó bá ń sọ ní tó bá ń wí òótọ́ ni àwọn ẹni aládùúrà wọ́n ní wọ́n ní ọlọ́run fún wọn ní ẹ̀bùn láti máa lo ohun gbogbo láti fi gbàdúrà tó tẹ̀ jẹ́ pé ó máa rí bẹ́ẹ̀ tó bá dẹ̀ ti rí bẹ́ẹ̀ òǹkan ni ó pè lóòótọ́ ajẹ́pẹ́ mímọ́ ló sọ torí náà kó máa fi etí sí i bí a bá ń gbàdúrà kó máa dìímú àfi Genesis gbàdúrà àfi Exodus gbàdúrà àfi Númẹ́rì Lẹ́fítíkù wẹ̀tàrọ́lọ́mì gbogbo ẹ̀ báyìí onídàájọ́ oníbọ̀sẹ̀ ń gbà lórúkọ Jésù ah, dìjú ẹ̀ orúkọ Jésù orúkọ Jésù lórúkọ Jésù orúkọ Jésù orúkọ Jésù orúkọ Jésù orúkọ Jésù orúkọ Jésù tó bá ń jẹ́ Sọlá ó máa dá fún ẹ sọlá ni mo dárúkọ orúkọ Jésù orúkọ Jésù kẹ́mi ò ní tọrọ jẹ mọ́ lórúkọ Jésù lórúkọ Jésù lórúkọ Jésù lórúkọ Jésù lórúkọ Jésù lórúkọ Jésù ṣẹ́gun ó ṣoríire lórúkọ Jésù lórúkọ Jésù bàbá abẹ́lẹ́yìn ó di ńlá lórúkọ Jésù lórúkọ Jésù lórúkọ jésù lórúkọ jésù orúkọ jésù orúkọ jésù lórúkọ jésù wálé orí bá ti ṣe òun rọ̀nà gbégbá òun bá rí bá ti ṣe kò ní bọ́ lọ́wọ́ rẹ̀ iwájú ló máa lọ òní dẹ̀rù ẹ̀yìn lórúkọ jésù lórúkọ jésù lórúkọ jésù lórúkọ jésù lórúkọ jésù gbẹ̀ngà kò ní sọnù mọ́ lọ́wọ́ ọkàn rẹ gbẹ̀ngà kò ní sọnù mọ́ ẹ lọ́wọ́ lórúkọ Jésù lórúkọ Jésù lórúkọ Jésù lórúkọ Jésù lórúkọ Jésù lórúkọ Jésù lórúkọ Jésù lórúkọ Jésù lórúkọ Jésù lórúkọ Jésù lórúkọ Jésù ó gbúdọ̀ yẹ ọ́ lórúkọ Jésù ó máa dá fún ẹ lórúkọ Jésù lórúkọ jésù lórúkọ jésù lórúkọ jésù lórúkọ jésù lórúkọ jésù lórúkọ jésù lórúkọ jésù kò yọ ọyọ mi sí lórúkọ jésù lórúkọ jésù lórúkọ jésù lórúkọ jésù lórúkọ jésù lórúkọ jésù lórúkọ jésù lórúkọ jésù lórúkọ jésù lórúkọ jésù fọwọ́sọ wàá sórí rẹ lórúkọ jésù lórúkọ jésù jésù lórúkọ jésù lórúkọ jésù ó ṣe ó rọrùn gbégbà ó máa dá fún ẹ̀fọ́ ṣe ó máa yọ ọ́ sẹ́ńdẹ̀ ó máa yọ ọ́ sẹ́ńdẹ̀ lórúkọ jésù lórúkọ jésù lórúkọ jésù lórúkọ jésù orúkọ jésù agbára jésù agbára jésù agbára jésù agbára jésù agbára jésù agbára jésù agbára jésù agbára. lórúkọ jésù lórúkọ jésù lórúkọ jésù lórúkọ jésù lórúkọ jésù lórúkọ jésù yẹmi wàrà láàánú lórúkọ jésù lórúkọ jésù lórúkọ jésù lórúkọ jésù lórúkọ jésù lórúkọ jésù lórúkọ jésù lórúkọ jésù lórúkọ jésù orúkọ jésù orúkọ jésù ó máa dá fún ẹ ó máa yẹ ọ ó máa dá fún ẹ ó máa yẹ ọ iṣu rẹ á jiná iṣu rẹ á jiná àgbàdo rẹ á gbó ọ̀rọ̀ rẹ á dayì wàá rólò rẹ lórúkọ jésù kò ní burú mọ́ ẹ kò ní bàjẹ́ fún ọ kò ní burú mọ́ ẹ kò ní bàjẹ́ fún ọ kò ní burú mọ́ ẹ ó máa yẹ ọ bẹ́ẹ̀ ni ọ̀rẹ́ o nílé bàbá rẹ o nílé ìyá rẹ o o máa rí bá ti ṣe o kọ́lé o o dò o ìlú yìí á gbé ọ ilẹ̀ yìí á gbé o ìlú yìí gbé ọ o ní mọ̀fọ o ní bọ̀fọ o máa jèrè o ní sọ́ọ̀tì pàkẹ́rẹ́lẹ́ o èrè ní tiẹ̀ o o máa jèrè ohun gbogbo náà kó máa bọ́ sí o ohun tó dáwọ́lé kó máa bọ́ sí o gbogbo ọ̀tá rẹ kó máa ṣèkùnà ìkùnà ni o kọ́tà rẹ ni kó bá pàdé o àwọn tó dìde tí wọ́n dán ọ wò kó kólúwa gbèdè kólúwa gbèdè lójú òru rẹ kólúwa gbèdè lójú àlá rẹ kólúwa gbèdè. jẹ́ kàmí rẹ̀ gbóná jẹ́ kó lágbára orúkọ Jésù orúkọ Jésù orúkọ Jésù olóò yóò pa oníkìkì sẹ́ ìwọ yóò fọ́ lónìí àsìkò ti tó tó fọ́ ọ̀tá rẹ lórí. àtọ̀jọ́ tí a ti bí ọ olúwa yóò gbéde lẹ́yìn o lórúkọ jésù ètò tó tẹrẹ fà ọlọ́run sọ fún ó ní yóò máa fi àyà wọ́ ọ̀tá rẹ̀ á ilẹ̀ ọ̀tá tó ṣe jésù lórúkọ jésù lórúkọ jésù máa o mi ò gbóhùn o. ò sí rí o lórúkọ Jésù lórúkọ Jésù lórúkọ Jésù lórúkọ Jésù lórúkọ Jésù lórúkọ Jésù nígbà tí wọ́n fẹ́ sọ Jésù lórúkọ wọ́n ní kó mú ẹyẹ níwá àti àdàbà wọ́n wá ní kí ni túmọ̀ rẹ̀ ẹni bá ti gba Jésù ó máa yẹ ọ́ tó bá tún ti gba ó máa tẹ̀ ọ́ lọ́rùn lórúkọ Jésù lórúkọ Jésù lórúkọ Jésù. lórúkọ jésù lórúkọ jésù lórúkọ jésù ìgìrì sákèǹgù tó fi rí jésù olúwa ní ibi tí wọn náà dé lórí òkè dàdú dúró ó rí òkú ọlọ́run lọ́dún ní òkú òkèrè kò lágbára tí ó tí ó lágbára tí rí jésù. ògo David, Dáfídì agbélé Sólómọ́nì lọ́wọ́ ògo ilé bàbá mo gbélé ọ lọ́wọ́ tàgbó ilé yìí mo gbélé ọ lọ́wọ́ lórúkọ Jésù gbogbo àjàgà èṣù lọ́rùn rẹ olúwa bọ́ọ̀dà lórúkọ Jésù lórúkọ Jésù lórúkọ Jésù wọ́n súre sí ọwọ́ Jákọ́bù wọn àsúrẹ̀ sí ọwọ́ Ísáù Ísáù bẹ̀rẹ̀ sí sunkún kiri Olúwa ya ọwọ́ rẹ sí mímọ́ Olúwa ya ọwọ́ rẹ sí mímọ́ ohun rere ló fi ṣe láìpẹ́ tó bá fọwọ́ gbé ọmọdé ìwọ náà fọwọ́ gbé ọmọdé o ní gbé òkú ọmọ ohun tí o bá fi ọwọ́ rẹ ṣe kò ní bàjẹ́ lórúkọ Jésù lórúkọ Jésù lórúkọ jésù lórúkọ jésù lórúkọ jésù àánú rẹ là ń fẹ́ ìwọ ọlọ́run aláàánú ni ọ́ àánú ló fi dá ayé àánú ló fi pe ilẹ̀ jáde láti inú omi àwọn ọ̀pọ̀lọpọ̀ ló wà bí olúwa ọlọ́run ìyanu mo fẹ́ kó ṣàánú wọn ni kì í ṣe nípa àdúrà tàbí ààwẹ̀ ṣùgbọ́n nítorí orúkọ rẹ àti àjíǹde rẹ àti ìjìyà rẹ ọlọ́run ò nítorí ọ̀rọ̀ rẹ gẹ́gẹ́ bí pétérù ṣe sọ ní etí odò àwọn ènìyàn náà lẹ́ẹ̀rí ìpéjọpọ̀ yìí olúwa ṣàánú wọn má rò ti ẹ̀ṣẹ̀ wọn má rò ti ìyá wọn má rò ti bàbá wọn má rò ti ẹ̀ṣẹ̀ wọn mo ní òṣàánú mo ní òṣàánú mo ní òṣàánú mo ní òṣàánú mo ní òṣàánú ẹ kó ṣàánú ẹ kó ránṣẹ́ ayọ̀ sí ọ kó ránṣẹ́ ayọ̀ sí ọ kó ló sí ayọ̀ sí ọ ò ní gbàdúrà gbà ọ̀rọ̀ rẹ ò ní sún ọ lọ́rùn ọ̀rọ̀ rẹ ò ní sún ọ lọ́rùn àdúrà ò ní ṣe tiẹ̀ tì ogun amúnisìn ohun tẹ́nìyàn ò fẹ́ olúwa dáná sún láyé ogun ayé tó bá lóun fẹ́ gbé ọ lọ́lé aláwọ̀ ogun ọ̀lùkún ogun náà dé kí ìyanu ó ṣẹlẹ̀ kò rí bá ti ṣe kó ní ọ̀nà gbé kò gbọ́dọ̀ nira fún ọ ó máa rọ̀ ẹ́ lọ́rùn ó jẹ́ dandan jésù jíde àárí ẹ̀jẹ̀ lára ẹ̀ mọ́ àárí kó wọ́n sọ̀rọ̀ ẹ̀jẹ̀ mọ́ àárí ojú agbẹ́ ọgbẹ́ lára rẹ̀ tó bá rí bẹ́ẹ̀ lẹ́yìn àdúrà yìí àní rí okun ayé ẹ̀ mọ́ àní rí okun ayé rẹ̀ mọ́ tí ó yé wọn nílé ní òkú jésù kì í ṣe rúbọ́tù tún lòun fẹ́ dojúkọ bí ti tẹ́lẹ̀ ó máa parun lójijì lórúkọ Jésù lórúkọ Jésù lórúkọ Jésù lórúkọ Jésù lórúkọ Jésù wọn ní fi ọrùn bọ wọn ní fi ọsùn pẹpẹ sùn wọn ní fi ọmọ ẹrú bọ wọn bá wẹ ní àfikún alágbó lẹ́yìn wọn ní rọmọ rẹ wú o wọn máa máa ṣe ra wọn ni o ẹni bá fẹ́ ṣọ́ ara ẹ̀ ló máa ṣe lórúkọ Jésù lórúkọ Jésù lórúkọ Jésù lórúkọ Jésù lórúkọ Jésù lórúkọ Jésù lórúkọ Jésù lórúkọ Jésù wọ́n ní ọ̀dá ẹ̀rọ òní dábàmù kó fàdí yẹrú bọ̀ ló pe ọdún ọ̀dá òrèrè òní dà ó máa rí owó sáyé gbogbo tí àwọn ẹlẹgbẹ́ rẹ̀ ń ṣe tó ń wù ọ́ ìwọ náà máa ṣe lórúkọ Jésù mi ò dáadáa mo pa láṣẹ mi nítorí àṣẹ lọ́ba ń pa Olúwa ti fi mí jọba lórí ohun gbogbo tó ń dá sínú ayé ó mú mi jọba lórí ikú àti àrùn ó mú mi jọba lórí èmèrè ó mú mi jọba lórí àjẹ́ gbogbo ẹnikẹ́ni tó bá bá Ọlọ́run díje nínú ayé rẹ̀ gbogbo ọ̀run kárú lẹ́ni o Olúwa fi lójó ogun tó ń dùn ọ́ lọ́kàn tó máa ń sunkún lálẹ́ nígbà tá a bá kúrò ní ṣọ́ọ̀ṣì tó jẹ́ tó bá dé nínú máa ń sunkún mo lọ mo dẹ̀ dúró síwájú ẹ̀ àwọn tó rán mi níṣẹ́ ogun ọ̀run èmi náà tó wá sọ fún wọn irú ẹ̀yin obìnrin bẹ́ẹ̀ ọkùnrin bẹ́ẹ̀ tó jẹ́ máa ń sunkún tẹ́ bá wà nílé lónìí ohun tó ń pa ọ lẹ́kùn yẹn gan olúwa máa fi pa ọ lẹ́yìn o olúwa máa fi kàn ọ́ lẹ́yìn lórúkọ jésù lórúkọ jésù tí ẹ ò ní gbé tí ẹ ò ní gbé àbọ̀dé anna ó dọ̀lọ́mọ àbọ̀dé jacob nírìn àjò ó di israẹli ọba tó yí orúkọ abraham padà tó sọ di abraham ó yí ti sáré ìpadà ó di sára lónìí olúwa sọ ẹ́ di olóríire ó sọ ẹ́ di olóríire. ẹni tí ò sí lágbọ́lé yín rí olúwa sọ ẹ́ ọ ó pé ìmọ̀ ọ̀tá ó dòfò lórí ẹ̀ ìmọ̀ èsì ó sọ lórí ẹ̀ lórúkọ jésù lórúkọ jésù lórúkọ jésù lórúkọ jésù lórúkọ jésù lórúkọ jésù lórúkọ jésù wọ́n ní rúùtù ti di ìbànújẹ́ náà mi parẹ́ o. ojú ire ni Jésù fi ń wọlé apọ́ọ̀tù lórí àgbélébù kò fojú burúkú wọ́ o gbogbo àwọn èèyàn tó bá ti ń pàdé lé wọ́n máa bá fojú ire wò wọ́n máa fojú ire wò ọ́ ìpè ayọ̀ ni Jésù pè Lásárù ìpè ayọ̀ ni Jésù pè Sákéwù lórí igi bí ó ṣe bí ó ṣe wá síbi Jésù pè ó yóò fi rẹ lé ọ lọ́wọ́ fi ayọ̀ ní ọ lọ́wọ́ gbogbo àwọn tó mọ jíjàkadì lójú oorun àwọn tó ń gbojú oorun bà ògo rẹ jẹ́ tí wọ́n ń gbojú àlápò ògo rẹ jẹ́ iná máa jó wọn. ẹni wà ní nàìjíríà tó ń tàbà sí ọ ní amẹ́ríkà ogun àtẹ̀yìndà kò dìde sí i. arúgbó ilé yìí ló máa forí gbógun ayé rẹ ọmọ rẹ ò ní nípìn bẹ́ẹ̀.

ogun tó ju àdúrà rẹ lò ní dìde sí o ogun tó ju gbàgbọ́ rẹ lò ní dìde sí o olúwa ru ẹ lágbá irun orí rẹ oró lágbá bàtà ẹsẹ̀ rẹ oró lágbá àkéte rẹ olúwa ro lágbá pílò rẹ olúwa ro lágbá omi yàrá rẹ ẹ̀mí mímọ́ wọnú ẹ̀ ni o bá kú mu kò máa rí ìṣẹ́gun gbogbo oúnjẹ tó bá mọ̀ jẹ́ mo yà á sí mímọ́ o bí o bá ṣe ń jẹ́ kó máa rí ìwòsàn inú burúkú ò ní rún ẹ́ ò ní rogun ọ̀sìtù ò ní rogun ọ̀pẹ́rẹ́sọ̀n gbogbo agbára sàtánì lórí ẹ̀ kó pariwo ọ̀tá tó lépa rẹ kó máa ṣubú oṣù tó lépa rẹ kó máa ṣubú ó máa gba ìgbẹ́ ayọ̀ ó máa gba ìròyìn ayọ̀ ó máa fóònù ẹ̀ fún rẹ̀ agogo ayọ̀ adún nílẹ̀ rẹ̀ ìlú ayọ̀ adún nílẹ̀ rẹ̀ orin ayọ̀ aṣọ nílẹ̀ rẹ̀ ojú ò gbọdọ̀ tì ọ́ ojú ò gbọdọ̀ tì ọ́ ohun tó fi máa mọ̀ pé aládùúrà ni ọ ó máa ṣẹlẹ̀ kọ́dún tó parí. lóhùn sókè ohun tó fi máa mọ̀ pé aládùúrà ni ọ yóò ṣẹlẹ̀ lọ́dún yóò. àwọn olómi tí ń gbàdúrà wọn àti mọ̀ pé aládàáni kí o kàn gba má dá lóhùn òròkùnrin yẹn ó ní wọn mọ̀ ó ní fámìlì ṣùgbọ́n nígbà tó ń ṣe ilé sixteen record tó ń wá ṣe náà wọ́n á mọ̀ òun o náà sọ mọ̀ pé wọ́n bímọ nítorí wọ́n fi máa mọ̀ pé òun gbàdúrà aládùúrà ni o òní ọlọ́run yóò ṣẹlẹ̀ kọ́dún tó parí. àwọn ọ̀tá rẹ̀ dúró sókèèrè jésù wà ní etí bọ́jì násàrù èrò ń lọ bí lẹ̀bí ẹni wọ́n ní ah, ah, òkú ọjọ́ kẹrin ẹja ọ̀gbẹ́ni ìfẹ́ tẹ́ o ọ̀gbẹ́ni ìfẹ́ tẹ́ o kí ló fẹ́ ṣe báyìí tó fẹ́ jí dìde ni ẹja máa wò àbá àwẹ̀ ọjọ́ mẹ́ta ló tún máa wá gbà kó jọ́jọ́ méje wọ́n wá dúró wọn o Jésù ní níṣojú àwọn èèyàn wọ̀nyí ẹ wo ọ̀rọ̀ yìí lójú àwọn tó yí wa ká yìí lójú àwọn ìjọ yìí nítorí èmi mọ̀ pé wọ́n máa gbọ́ tèmi mo sì fẹ́ kó gbọ́ tèmi ah, lójú àwọn fáyìí ẹ lójú àwọn ọ̀rẹ́ ẹ lójú àwọn tó ti kọ̀ ẹ́ tì ó máa dá rere ṣe. ọba tó pinnu sáré jáde ní sáré ẹnasaru dìde oṣù máa gbóhùn jésù àjẹgbọ́ ọni ẹni ẹni mú tọ́tì fílẹ̀ ẹni mú orí fílẹ̀ ẹni mú ẹsẹ̀ kí ló fẹ́ fi jésù wé nígbà fílẹ̀ wọ́n ní ọ̀gá ẹ̀ tí ń pé o ọ̀gá ẹ̀ tí ń pé o nasaru dẹ̀ ń bọ̀ ó dẹ̀ jáde pẹ̀lú aṣọ tí wọ́n fi dì í olúwa tú ẹlẹ́ni mi olúwa tú mi mo sọ ẹlòmíì máa gbàkú ẹ̀kú nílé yìí ikú tó wà wájú ẹ̀yẹ mọ́ gbẹ́dẹ̀ lórúkọ Jésù àìsàn burúkú ò ní kọlù ẹ wọn ní bí ọ̀padà sábúlé àwọn ọ̀rẹ́ rẹ ò ní sunkún ẹ̀ ayọ̀ náà máa bọ̀ ọ̀yọ̀ tẹ́lẹ̀ o bá kún wájú ilé rẹ oríire ló ń ṣe ọ́ ọmọ rẹ á ṣe rere lójú ẹ̀ àbíkẹ́yìn máa ṣe rere lójú ẹ̀ ẹni bá bínú rẹ ìdààmú àbà ọ̀rọ̀ rẹ ti dayọ̀ olúwa yíyọ padà sílẹ̀ odò lóríire ọ̀rẹ́ rẹ bẹ̀rẹ̀ ayọ̀ rẹ bẹ̀rẹ̀ odò lóríire ọ̀rọ̀ ayọ̀ rẹ bẹ̀rẹ̀ odò lóríire olúwa fi ọ́ kéde ó máa fi ọ́ kéde gbogbo tó fẹ́ gbà lọ́wọ́ ìjọba orílẹ̀-èdè ó máa rí gbà ogun ọ̀run máa ṣì ọ́ débẹ̀ ogun ọ̀run á tì ọ́ lẹ́yìn mo ní orí ìgbà wọn ní gbẹ́sẹ̀ ní ògo rẹ̀. wọn nígbẹ́sẹ̀ lé gbogbo alátakò tó bá wà lọ́nà bí ìtakọ̀wé Samaria ó di tẹ̀mọ́lẹ̀ o olúwa gbèdè olúwa ó máa yẹ ọ́ gbogbo ẹ̀yin tí sọjú ìṣojú ẹ̀ ọ̀la yín máa dà gbogbo ẹ̀yin tí mo gbàdúrà fún mo ní yín máa dà ìràwọ̀ yín máa tàn òkùnkùn ayé ò ní borí ẹ̀ ògo rẹ̀ máa hàn. láti ìlú yìí délùú bàbá ògo rẹ̀ máa hàn okùn àti agbára tó fi ń ṣe ọlọ́kúnlé mo bá jẹ́ o lórúkọ Jésù lórúkọ Jésù ire yí ọ̀ka ayọ̀ yí ọ̀ka ọlá yí ọ̀ka ìbùkún yí ọ̀ka ògo yí ọ̀ka inú ọ̀la ló máa gbé inú ọlá ló máa sùn wà á máa rí jẹ wà á dẹ̀ máa rówó ní owó á máa wọlé wà nílẹ̀ dúró ibi iṣẹ́ tó wà wọ́n máa máa pọ̀ lé ó dùn mí ra wọ́n náà nílé iṣẹ́ wọn náà ní ṣọ́ọ̀bù òun ní kọ́ńpìlì ní ìlú yìí o ẹjọ́ máa ná ẹjọ́ máa ṣe ẹjọ́ máa jẹ ẹjọ́ máa dé ńlá ẹjọ́ máa gun mọ́tò ẹjọ́ máa kọ́lé ẹjọ́ máa máa bímọ ní ìlú yìí o wọn nípa ọlẹ́kùn wọn nípa ọlẹ́kùn wọn nípa ọlẹ́kùn wọn nípa ọlẹ́kùn wọn nípa ọlẹ́kùn ọfà nàìjíríà kò ní bá ọ ọfà àwọn èrò nàìjíríà kò ní bá ọ káyé nítumọ̀ káyé ẹ̀dá sí rẹ̀ káyé ẹ̀dá sọ pé kó dá sáyọ̀ olúwa ṣe bẹ́ẹ̀ mi ò gbọ́ ó kéré kò lágbára kò tóbi kò rílẹ̀ e. ọ̀rọ̀ náà rẹ̀ kó olúwa dì lọ́wọ́ kó dì lẹ́dìdì méje ayé ò gbọ́dọ̀ tú kó gbọ́dọ̀ ó mú iṣẹ́ lẹ́ẹ̀rin ọjọ́ méje wàá yẹ lọ́run lógo Jésù Olúwa wa. Wákẹ́ aleluya méje tó lágbára ó yá. náà àwọn òfin wa yàtọ̀ sí èyí tí a ti ń gbọ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀ kí a fi rán ara wa létí ní agogo mẹ́jọ àbọ̀ ní òwúrọ̀ ọ̀la ìsìn ọjọ́ olúwa wà ní gbogbo àwa tí a fẹ́ gbọ́dọ̀ àpàdé ní èdè yorùbá a kì í pẹ́ aago mẹ́jọ àbọ̀ sí aago mẹ́wàá òwúrọ̀ ni ní aago mẹ́wàá a lè lọ sí ilé ìjọsìn wa olúwa bá wa pàdé. Àmín ní aago mẹ́fà ìrọ̀lẹ́ ọ̀la bákan náà ìpàdé wà ní orí ìlà fún gbogbo àwọn tí wọ́n bá fẹ́ bọ́lú àpàdé ní èdè Yorùbá bákan náà lórí ìlà ní aago mẹ́fà lọ́jọ́ ìsinmi ni èyí ń wáyé ní ọjọ́ Wednesday ní aago mẹ́sàn-án ní alẹ́ ìpàdé wà ní orí ìlà èyí jẹ́ ti èdè òyìnbó fún àwọn ọ̀dọ́ tí wọ́n fi gbára gbọ́ èdè Yorùbá ní ọjọ́ Wednesday àdúrà wà fún gbogbo wa ní aago mẹ́fà àbọ̀ àràárọ̀ ní ìpàdé àdúrà máa ń wà lórí ìlàbá kan náà pé kí akọ́kọ́ olúwa pàdé ní òwúrọ̀ ká tó gba tibi iṣẹ́ wa lọ nọ́mbà tí a máa pè a bá wa gbé sí ojú móhùnmáwòrán nísìnyí ká lè kọ̀ sílẹ̀ fún àwa tí à ń gbọ́ fún ìgbà kìíní ẹ̀hẹ́n nọ́mbà tá a máa pè ló wà lórí móhùnmáwòrán yìí ní àràárọ̀ láago mẹ́fà àbọ̀ ẹ máa bọ́lú wa pàdé ẹ máa ti pe nọ́mbà yà spin yẹn àlẹ́ kọ̀nẹ́ẹ̀tì à ń gbọ́ ohùn olúwa láti ọ̀dọ̀ ìránṣẹ́ rẹ̀ láràárọ̀ láago mẹ́fà àbọ̀ ní aago mẹ́sàn-án Wednesday bákan náà àdúrà ìlànà wà èyí jẹ́ ti èdè òyìnbó tí aago mẹ́fà àbọ̀ ní àràárọ̀ yẹn jẹ́ ti èdè Yorùbá. Yorùbá ṣùgbọ́n lọ́jọ́ Wednesday ó jẹ́ sí èdè òyìnbó àwa tí a ti lọ́wọ́ sí sí eh, building fund ẹ jẹ́ ká rí àwọn ọ̀ṣà kan fún wa ní envelope kò sí ẹni tí olólùwà ṣòwò tó ń pàdánù olúwa dẹ̀ tí ń jẹ́ni ní èrè ohunkóhun ohun pé fún olúwa ní ìlọ́po ìlọ́po olúwa máa san fún wa ní orúkọ jésù bí a ti mú wá fún olúwa èrè ẹ̀ yóò máa tẹ̀ wá lọ́wọ́ bí wàá ní àwọn ìfilọ̀ mìíràn a máa gbọ́ láti ẹ̀nà ọba wa kí a tó ṣe orí ọ̀fẹ́ ní ìsìn a mú ọrẹ tó jọjú wá fún olúwa nígbà tí àwọn akọrin yóò fún wa ní orin. àti ayọ̀ jẹ́ ká mú ọ̀rẹ́ wa síwájú ọlọ́run. ìgbàgbọ́ mi dúró lórí ẹ̀jẹ̀ àtòdodo mi sùn. ó jẹ́ gbẹ́kẹ̀lé òun kan lẹ́yìn orúkọ náà Jésù. mo dúró. ọ̀rọ̀ yín olú ọlọ́run alágbára nínú ọ̀pọ̀lọpọ̀ ìbùkún tí ẹ fi fún wa la díẹ̀ yìí wá ayé ọrẹ símọ́ fún ìlògo yín ní orúkọ bàbá àti ń tọmọ àti ń tẹ̀rí mọ́ ní orúkọ jésù kristi olúwa wa oore ọ̀fẹ́ lókùn tí a máa ṣe òní lọ́jọ́ kẹrìnlá kí ni kókó ohun tí a fi gbàdúrà lónìí gẹ́gẹ́ bí ìwé àdúrà tó wà lọ́wọ́ wa uh, òyìnbó lẹ́yìn sọ ní yorùbá ní yorùbá. ẹ ṣe mà ìwé àdúrà yẹn ó wà fún wa láti máa lò tí ìránṣẹ́ ọlọ́run tó ń ṣiṣẹ́ olúwa bá ìmísí tí wọ́n bá gbà ni wọ́n máa fi máa lé àdúrà ṣùgbọ́n ìwé àdúrà yẹn ṣe pàtàkì ìlàkàkà ẹ ò ní làkàkà ọ̀tọ̀ ní iṣẹ́ pétérù ó ní gbogbo òru àná láti fi ṣe làálàá ìlàkàkà lẹ́gùn làálàá ẹfi sùúrù ẹ bá tí ká ẹ bá délé ẹfi sùúrù kàwé àdúrà kẹfì gbàdúrà afẹ́ dúdú kọ ìkíní iṣẹ́ ìkejì làálàá ìkẹta ìlàkàkà advance nìyẹn lórúkọ Jésù a ò ní làkàkà mọ́ láàárọ̀ la ní aago mẹ́jọ àpọ̀ a ó pàdé prophet Jẹ́gẹ́dẹ́ náà lóluwa máa lò ní àárọ̀ la àtúpàdé nírọ̀lẹ́ àwọn náà ni. Eh, eh, tó bá di monday wọn á tẹ̀síwájú tó bá di tuesday pastor festus adéwọlé ó máa darapọ̀ mọ́ wa on the eighteenth ní àṣekágbá ní ṣọlá alise máa wá darapọ̀ mọ́ àwọn olórin dágun dúró láti fi ọpẹ́ àti èyìn fún olúwa fún àṣekápá àdàdúrà ọdún yìí ẹ jẹ́ ká gbàdúrà ǹjẹ́ kí irú ọ̀fẹ́ jésù kìí ṣòro wa fẹ́ mọ ti ọlọ́run ìdàpọ̀ tẹ̀mí mọ́ kó bá gbé láti sìn àti títí láéláé àmín àmín àmín lórúkọ jésù àmín hallelujah mẹ́ta o hallelujah hallelujah hallelujah ẹ̀yin olúwa lógo.